بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفي يفو الله أفي يقفون atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV page mo sì kí wa káàbọ̀ sórí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forírọ ó ń forírọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó sànú ẹnì kọ̀ọ̀kan wa. alẹ́ òní ni alẹ́ àlàrúbá déètì òní ní ogúnjọ́ oṣù kẹta ọdún fourteen forty three alẹ́ àlàrúbá ogúnjọ́ oṣù kẹta ọdún fourteen episode seventy nine. ohun tí ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa ní alẹ́ òní ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àná àkọlé ọ̀rọ̀ àná ni ẹbí ẹni tí ó fi ìsìláàmù sílẹ̀. Si ní ti tòní ẹni tí ó fi ìsìláàmù sílẹ̀ àfẹ́ fi ma àfẹ́ fi ma lórí ẹbí nìkan nítorí pé ìdájọ́ tó wà lórí ẹbí ẹni tó fi ìsìláàmù sílẹ̀ náà ni ó wà lórí ẹni tí ó fi ìsìláàmù sílẹ̀ tí kìí ṣe ẹbí ẹni. bó tilẹ̀ jẹ́ pé lọ́lá pé onítọ̀hún jẹ́ ẹbí ẹni ìdájọ́ tiẹ̀ ó tún lágbára sí i lábẹ́ okùn ẹbí. E ó lágbára sí i lábẹ́ okùn ẹbí. ní ṣókí ní àná a ní àǹfààní láti mọ ìdí tí ẹni tó bá fi Islam sílẹ̀ tí ó fi fi sílẹ̀. kì í ṣe pé onítọ̀hún bá irọ́ nínú ẹ̀sìn Islam ló fi fi Islam sílẹ̀. ẹni tí ó fi Islam sílẹ̀ kì í ṣe pé ó bá àbòsí nínú Islam ló fi fi Islam sílẹ̀. Si dípò bẹ́ẹ̀ a rí nǹkan méje tọ́ka sí tí ó máa ń ṣe sábàbí sábàbí aburú sábàbí àpadà sí aburú fún ẹni tí ó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tàbí ẹni tí ó ti ń pe ara rẹ̀ ní mùsùlùmí àmọ́ tí ó padà sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ ẹni tí ó lóun ò ṣe ìsìláàmù mọ́ yálà ó fi islam sílẹ̀ kò wá ṣe nǹkan kan mọ́ ní ẹ̀sìn bákan náà ni bí ó bá fi islam sílẹ̀ láti lọ ṣe ẹ̀sìn mìíràn irú ẹ̀sìn yòówù kí ó jẹ́ ìdájọ́ tó wà lórí ẹni tó fi ẹ̀sìn islam sílẹ̀. Si tí ò wá ṣe ẹ̀sìn kankan mọ́ irú ìdájọ́ náà ló wà lórí ẹni tó bá fi Islam sílẹ̀ tó wá ń ṣe ọ̀kan nínú ẹ̀sìn mìíràn tí àwọn mìíràn táwọn mìíràn ń ṣe. nínú àwọn ìdí tí a mú wá ní àná wípé ó máa ń fa sábàbí kí ẹni tí ó ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ kó fìfi sílẹ̀. ẹ jẹ́ kí a tún mú wá ní eréfèé. ìdí àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tàbí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bára rẹ̀ nípò mùsùlùmí lónìí ó jogún ẹ̀ ni kọ̀kọ́ ó jogún ẹ̀ ni kọ̀kọ́ yorùbá sì bọ̀ wọ́n ní ohun tá a bá jogún kì í tọ́jọ́. ohun tí a bá fara ṣiṣẹ́ fún ni máa pẹ́ lọ́wọ́ ẹni ẹnì yòówù tí ó bá jogún Islam nípasẹ̀ pé òbí rẹ̀ jẹ́ mùsùlùmí tí ó bá màámà kọ́ ẹ̀sìn ìsìláàmù gẹ́gẹ́ bí a ṣe máa ń kọ́ ọ súnmọ́ kó padà fi ìsìláàmù sílẹ̀. Si ìdí kejì òun ni wípé àdàmọ̀dì àdàmọ̀dì ti wọ ara àwọn mùsùlùmí nípasẹ̀ jíjẹ́ onísúfí oníwírìdì oníjálàbí kódà nígbà kan rí sẹ́yìn àwọn onísúfì yìí àwọn oníwírìdì yìí bí bóyá tìjàníyà ni àbóńkọ̀dìríyà ni àbóníṣàzìlíyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn babaláwo tí wọ́n ń pera wọn ní àfa tí wọ́n ní àwọn ń ṣiṣẹ́ àfa ẹni tó bá ti pàṣẹ wọn di mùsùlùmí ó súnmọ́ láìpẹ́ ọjọ́ kó fi ẹ̀sìn Islam sílẹ̀. bákan náà ìdí kẹta ni pé àwọn kan bẹ láàrin àwa mùsùlùmí tí wọ́n jẹ́ abímọ́wò nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ọmọ wọn sí abẹ́ àmójútó ẹlẹ́sìn míì irú ọmọ tí wọ́n bá fi sí abẹ́ àmójútó ẹlẹ́sìn míì kí ni wọ́n ń retí kó dì bí ò ṣe ẹlẹ́sìn ẹni tí wọ́n fi sí ọ̀dọ̀ rẹ̀. bákan náà la tún sọ fún wa wípé ìgbéyàwó nígbà míì a máa ṣe okùnfà rẹ̀ nígbà tí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá fẹ́ ẹlẹ́sìn míì tàbí ẹni tí ó jẹ́ mùsùlùmá tí wọ́n fi fún ẹlẹ́sìn míì ọmọ tí wọ́n kọ́kọ́ bí ó ní ọmọ pípa ẹ̀sìn dà. lẹ́yìn náà la sọ nípa ilé ẹ̀kọ́. nílẹ̀ Yorùbá tí àwọn iléèwé Christian missionaries ara aburú tí àwọn tí wọ́n lọ kàwé níbẹ̀ tí wọ́n mú bọ̀ òun náà ni pé wọ́n di ẹlẹ́sìn míì àbí ọmọ tó lọ sí iléèwé tí ó jẹ́ pé ẹ̀sìn míì àwọn ẹlẹ́sìn míì ni wọ́n dálẹ̀ ibẹ̀ ló ń ti wá lọ ka primary school ibẹ̀ ló ti ka secondary kí lẹ fẹ́ kó di òmíràn ó tún ka yunifásitì kọ́lẹ́jì níbẹ̀ kí lẹ fẹ́ kó di bí ò ṣe ẹlẹ́sìn àwọn tí wọ́n dá. Da ilé ẹ̀kọ́ wọn sílẹ̀. okùnfà kẹfà ó ní nípasẹ̀ ọ̀rẹ́ wọ́n ní bí àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́ torí pé oúnjẹ ajá onígbẹ́ jẹ́ àgùntàn kì í jẹ ìgbẹ́ àmọ́ tó bá ti yan ajá lọ́rẹ̀ẹ́ yóò jẹ̀gbẹ́ mùsùlùmí tó bá ti já sí pé àwọn ọ̀rẹ́ tó yàn láàyò wọn kì í ṣe ẹlẹ́sìn Islam òun náà bọ́pẹ́ bóyá ó súnmọ́ kó di kèfèrí bí ewé bá pẹ́ lára ọṣẹ yóò di ọṣẹ ni èyí tó wá kẹ́yìn nínú okùnfà náà òun ni ojú méjì ojú méjì yìí òun náà ni kí ẹni tí ò wulẹ̀ ní Islam ń ṣe kó ní òun gba Islam kó wá ṣe súẹ́súẹ́ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ló wá ṣe nígbà tí ó bá rí nǹkan kan mú jáde tó lè pè ní àṣírí Islam nígbà náà ní ọba tó ń kéde padà wípé òun ò ṣe islam mọ́ tọ́ àwọn okùnfà àpadà sí aburú rèé o ọlọ́run làwa ń bẹ̀ o èyí tí a wá fẹ́ mú sọ ní alẹ́ òní òun náà ni ọ̀rọ̀ tó máa dálé ẹni tí ó fi islam sílẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ẹ jẹ́ kí a kọ́kọ́ gbé láti inú ẹbí pàápàá jùlọ ká gbé látòrí ìbéèrè tí oníbéèrè béèrè ẹbí jọ ni wọ́n wọ́n jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò ní kété tí ẹnìkan bá ti pa ìsìláàmù tì. Si bọ́bá jẹ́ ẹ̀gbọ́n ló pa ìsìláàmù tì kọ ìsìláàmù sílẹ̀ àbúrò kò gbọ́dọ̀ gbé ọ̀dọ̀ rẹ̀ mọ́ bí ọba jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ló ń gbé bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì gbé rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń gbà lọ gbé rẹ̀ ni èèwọ̀ ní fún lọ gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí ó ti fi Islam sílẹ̀. bí ó bá sì jẹ́ pé àbúrò ni ẹni tó fi Islam sílẹ̀ tó wáá fẹ́ lọ máa gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n lọ́la pé ẹ̀gbọ́n ó wà ní ipò tí ó ju ti àbúrò lọ nínú ọjọ́ orí ó lè fún ní òfin wípé bí ọba mọ̀ pé ọmọ gbé ní ọ̀dọ̀ mi ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tó o fi ilẹ̀ ọ padà bẹ̀ bí ọba ti lè padà síbẹ̀ wọ́n gbé ní ọ̀dọ̀ mi. bí ó bá jẹ́ pé ìfi ẹ̀sìn Islam sílẹ̀ ó bá wáyé láàrin ọkọ àti aya. ìyẹn ni pé lẹ́yìn ìgbéyàwó ọ̀kan nínú tọkọtaya ó fi Islam sílẹ̀ lọ́gán tí ó ti fi Islam sílẹ̀ ní okùn yìgì tí ó wà láàrin wọn ló ti re pété ló ti já pátápátá èyí kọ̀la pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ já ìwé ní kóòtù lọ wọ́n so yìgì wọn lọ́jọ́ kìíní àná lórí ẹ̀sìn Islam tí ọ̀kan nínú àwọn méjèèjì tó bá fi lè fi ìsìláàmù sílẹ̀ yìgì àárín wọn ìgbéyàwó àárín wọn ó ti bàjẹ́ pátápátá nítorí náà bí ó bá jẹ́ pé ọkọ ló lóun ò ṣe ìsìláàmù mọ́ lọ́jọ́ tí ọba ti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ìyàwó yẹn kò gbọ́dọ̀ sun inú ilé rẹ̀ ní alẹ́ ọjọ́ náà tí ó fi palẹ̀ èyí tó tóbi àti tó kéré mọ́ nínú ẹrù rẹ̀ tí ó kúrò ní inú ilé rẹ̀ yóò kúrò ní abẹ́ àṣẹ rẹ̀. èyí kò ní í ṣe pẹ̀lú pé kí àwọn kan kí wọ́n wá jókòó kí wọ́n ní àwọn fẹ́ ṣe àtúnṣe bẹ́ẹ̀ náà ni tí aya lẹ́yìn ìgbéyàwó tí ó bá sọ pé òun ò ṣe ìsìláàmù mọ́ ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ fún ní ààyè láti sun inú ilé rẹ̀ ní alẹ́ ọjọ́ náà yóò kó ẹrù rẹ̀ dà síta kó máa bá tiẹ̀ lọ. yígì tó wà láàrin ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ra wọn lórí Islam lẹ́yìn tí wọ́n fẹ́ra wọn tán tí ọ̀kan sọ pé òun ò ṣe Islam mọ́ igi yẹn ó ti já ó ti já kódà tí ọba padà sọ pé òun ó padà sínú Islam wọ́n á tún yìgì yẹn so padà ni yìgì àkọ́kọ́ yẹn ó ti bàjẹ́. bí ó bá jẹ́ pé ẹni tó kọ ẹ̀sìn Islam sílẹ̀ ó wáyé láàrin òbí àti ọmọ. kíkọ Islam sílẹ̀. Si tí ó bá ṣẹlẹ̀ láàrin òbí àti ọmọ. kò ya òbí àti ọmọ gẹ́gẹ́ bí òbí àti ọmọ ṣùgbọ́n tó wà níbi tiwọn òun ni wípé ká gbé e lórí ọmọ oríṣi méjì sì ni ọmọ ọmọkùnrin àti ọmọbìnrin. bí ọmọbìnrin ẹni ọmọbìnrin ẹni bí ó bá sọ pé òun fi Islam sílẹ̀ kì í ṣe pé bàbá rẹ̀ yóò kọ́ ọ ní ọmọ kò ní kọ́ ọ ní ọmọ tàbí ọmọkùnrin ló ní òun fi islam sílẹ̀ nínú ọmọ ẹni kò ní sọ pé kìí ṣe ọmọ òun má ọmọ rẹ̀ náà sì ni ṣùgbọ́n èyí ọmọbìnrin yẹn kìí ṣe bàbá yẹn ni ó fi lọ́kọ mọ́ bàbá tó jẹ́ mùsùlùmí kò lè fi ọmọbìnrin tí kìí ṣe mùsùlùmí lọ́kọ nínú òfin Islam bákan náà yálà ó jẹ́ ọmọkùnrin tàbí ó jẹ́ ọmọbìnrin. ìkíní kejì nínú àwọn ọmọ yìí stroke òbí wọn èyí tí ọ̀kan nínú wọn tó fi ẹ̀sìn Islam sílẹ̀ yálà òbí tàbí ọmọ wọn ò lè jogún ara wọn mọ́. ní ti àìlèjogún ara wọn mọ́ yìí ó ní àlàyé nínú. àlàyé ibẹ̀ ni wípé ìfẹ́nukò wà lọ́dọ̀ àwọn onímẹ̀sìn wípé òbí ẹni tàbí ọmọ ẹni tó fi ẹ̀sìn Islam sílẹ̀ kò lè jẹ ogún òbí rẹ̀ tó jẹ́ mùsùlùmí kò lè jogún ọmọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí àmọ́ bí ó bá jẹ́ pé ẹni tí ó kú ó jẹ́ kèfèrí nínú ogun méjèèjì bóyá òbí tó fi islam sílẹ̀ ló jẹ́ kèfèrí ó wá fi ọmọ tó jẹ́ mùsùlùmí sáyé tàbí ọmọ tí ó kú ló jẹ́ kèfèrí ó wá fi òbí tó jẹ́ mùsùlùmí sí ilé ayé àwọn àfẹ́sìn wọ́n yapa ẹnu lórí ṣé èyí tó jẹ́ mùsùlùmí yẹn kò ní jogún èyí tó jẹ́ kèfèrí. a rí nínú àwọn onímẹ̀sìn tó sọ pé bí kèfèrí ò ṣe ní jogún mùsùlùmí bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà kò ní jogún kèfèrí. a tún wá rí igun kejì tí wọ́n ní rárá kèfèrí ni kò lè jogún mùsùlùmí mùsùlùmí ó lè jẹ ogún kèfèrí. ohun tó sì fa ìpìlẹ̀ nínú ìyapa ẹnu wọn òun náà ni tó bá jẹ́ pé kèfèrí ló kú irú ogún wo ni ó fi í lẹ̀. ṣé ogún tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ni tàbí ogún tí ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn bí àpẹẹrẹ ogún tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn òun ni kí ẹni tó kú nínú ogun méjèèjì kó fi ilé ìjọsìn rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ilé ìsìn rẹ̀ tó kọ́ kó fi àwọn nǹkan tí ó fi ń bọ òrìṣà rẹ̀ kó fi ilẹ̀ ok ṣé mùsùlùmí ó wá jogún ilé ìsìn rẹ̀ ni kò sí tí ó fi ṣe wọ́n ní àmọ́ tó bá dá sí wípé ó fi dúkìá títayé sílẹ̀ tó jẹ́ ilẹ̀ tó jẹ́ ilé tó jẹ́ owó wọ́n ní èyí tó jẹ́ mùsùlùmí ó lè jẹ́ ogún igun kejì yálà òbí tàbí ọmọ tó jẹ́ kèfèrí. àwọn mìíràn tiẹ̀ wulẹ̀ dá lábàá wípé ọ̀dà bí ó bá já sí wípé orílẹ̀-èdè Islam ni ó ti ṣẹlẹ̀ irú dúkìá òkú bẹ́ẹ̀ tó jẹ́ kèfèrí wọ́n á kó fún ìjọba Islam.